orúkọ rí orúkọ rí orúkọ rí orúkọ rí orúkọ rí kí gbanilà orúkọ rí kí wọ́n nísàn orúkọ rí orúkọ rí orúkọ rí orúkọ rí orúkọ rí mọ̀rí gbanilà o. rìn mọ̀rí wo ní sàn o orúkọ Jésù ìyàn orúkọ Jésù mọ̀ró kárí ayé orúkọ rìn mọ̀rí gbanilà o èwo Jésù mú òun nìkan kó lágbára òun nìkan kó ọgbani bó so ilé bá fẹ́ ọ̀rá àjẹ́ ilé bá fẹ́ ọ̀rá sá ti porúkọ Jésù. jìnnìjìnnì abáhùn ogun ayé rẹ lórúkọ jésù àpòórá lórúkọ jésù mọ lórúkọ jésù ọba ìyanu ogun ayé rẹ kí á wọlé o mọ kí á wọlé o mọ lórúkọ jésù ọba ìyanu ogun ayé rẹ kí á wọlé o mọ kí á wọlé o. mọ́ in lórúkọ Jésù ọba ìyanu ogun ayé rẹ kí á wọlẹ̀ o mọ́ in kí á wọlẹ̀ o mọ́ in lórúkọ Jésù ọba ìyanu ogun ayé rẹ kí á wọlẹ̀ o.